إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستعينه ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وتركها على المحجة البيضاء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 وحكم ما بينكم هو الفصل ليس بالهزل من تركه من جبار قصمه الله ومن ابتغى الهدي من غيره أضله الله هو حبل الله المتين وهو الذكر الحكيم وهو الصراط المستقيم هو الذي لا تزيغ به الأهواء ولا تلتبس به الألسنة ولا تشبع منه العلماء ولا يخلق عن كثرة الرد ولا تنقضي عجائبه هو الذي لم تنتهي الجن إذ سمعته حتى قالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا من قال به صدق ومن عمل به أجر ومن حكم به عدل ومن دعا إليه هدي إلى صراط مستقيم اللهم فقهنا في دينك وعلمنا تأويل كتابك على الوجه الذي تحب وترضى اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما الحمد لله على كل حال ونعوذ بالله من حال أهل النار رب زدني علما رب زدني علما رب زدني علما وعلمناه من لدنا علما ففهمناها سليمان وكلا آتينا وكلا آتينا حكما وعلما وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين أدفن يا دولار أنا bá ti àtọ̀rọ̀ ìfẹ́ àti ìgbẹ̀fà lẹ́gbọ̀n kánlẹ̀. Ìjọ ọlọ́run àti ọ̀sẹ̀ tí ó jẹ́ àti àwọn ará ilé àti àwọn ìjọ rẹ̀. Ìgbọ̀nyí kúrò àjọ ọmọ ìsìláà tí ó jẹ́ ọdún ìkọlọ́ jẹ́ àjọ nínú wọn. Òní ni àwọn ilé karùn-ún nínú Rọ̀mọ̀bá ti ọdún 2020 ti ṣe one thousand four hundred forty one lẹ́yìn hijira àdẹ́gbọ́ sallallahu alaihi wasallam tọ́lọ̀ kó ṣe nírọ̀rùn pa láti gbàjálẹ̀ gbogbo àwọn ìdókù lẹ́yìn rẹ̀ náà tọ́lọ̀ kó ṣe rọrùn fún wa kó sì gbà ní bàdà fún wa ọ̀dà àti ìwọlọ́ àná àná rẹ̀. àtúbẹ̀rẹ̀ kò sí ìpadà lónìí. ó tẹ̀sílẹ̀ jẹ́ pé àwọn ètí kọjá pé àwọn tí wọ́n ń gbọ́ kí wọ́n máa fi àtẹ̀ránṣẹ́ lórí ìkẹ́ bá fẹ́ kó tún dáa sí nílẹ̀ àbí ìjọba ìpín òkú bí ẹ̀ka nọ́mbà tí wọ́n fi wọ telegram òun náà sì ni òun náà ni wọ́n fi máa àtẹ̀ránṣẹ́ yẹn zero three zero seven nine three four one eight two four zero eight zero seven nine three four one three two four kọ́lọ́n tó gbé wá sí gbogbo ẹ̀ dáadáa. lánàá nǹkan bá bọ̀ àsọ pé a ti sọ̀rọ̀ lórí máàlìkì yaomidi láti bí ọdún mẹ́ta sẹ́yìn àti ń bá bọ̀. agbọ́nrin ogún náà láti sọ̀rọ̀ lé lórí nípa sísẹsẹsẹ ètò tẹ̀léra wọn àwọn ìtẹ̀lẹ̀ tí ó tẹ̀lẹ̀ sọmọ ànábì ádámọ̀ ó yàtọ̀ sí àwọn ìtẹ̀lẹ̀ oríṣiríṣi ká ti sọ̀rọ̀ nípa rẹ̀ ilẹ̀ omi ni sọ́wọ́n omi ni oríṣiríṣi dọ́wà lórí ilẹ̀ yóò change gbogbo yẹn kọ́ là ń sọ ọmọ ìdí ènìyàn gan lọ́wọ́ pé ọlọ́ọ̀bà àlejò ọlá ó jí dìde kí làwọn ìtẹ̀lẹ̀ tí wàá máa tẹ̀léra wọn lórí gba di ọmọ ẹ̀dẹ́ yẹn di ilé ìsúná tẹ̀lé sọmọ ẹ̀dẹ́ yẹn o náà ní bí à ń sọ̀rọ̀ lé lórí àti sọ́sí mẹ́wàá síwájú kó tó dànù àná la sọ ẹlẹ́ẹ̀kọkànlá ẹlẹ́ẹ̀kẹwàá yẹn pé kálukọ́ gbọ́rọ̀ ọlọ́run àti mọ́mìnì o àti káàkiri o alẹ́ ìkó nílẹ̀ jù nìyẹn ṣùgbọ́n mọ́mìnì yọ ọgbọ́n tí ó sì dùn mọ́ yọ ọgbọ́n tó dùn mọ́. inú ọ̀rọ̀ ọlọ́run kò sì ní sí tí ó dùn mọ́jú pé ọlọ́run bá òun sọ̀rọ̀ lọ àti káàkiri ọ̀pọ̀ ń gbọ́ ọ̀bànújẹ́ pé a òun ti ṣe ẹrù ọlọ́ọ̀bà àdìgbẹ́ láti a béèrè lọ́wọ́ àwọn ní a sì béèrè lọ́wọ́ ẹ̀mí náà tàbíṣẹ́ ránṣẹ́ sílẹ̀ ẹ̀jíṣẹ́ tẹ̀gbọ́ tẹ̀gbà tí wọ́n lẹ́nu ńgbà ọlọ́mbà jẹ́ pé yìí ní bí bá ti lẹ́nu so àforíṣiríṣi tí a ti mẹ́nu bá lánàá la wá sọ̀rọ̀ pa ẹlẹ́ẹ̀kọkànlá ìṣẹ̀lẹ̀ ẹlẹ́ẹ̀kọkànlá òun náà wọ́kùnrin áàtì ìyọ́mọ ìpìyà ọdún fàdá ọ̀kọ̀ọ̀kan níta gbọ́ ọmọ wá sódò ọdún láti wá tètè rúṣẹ́ tó àkàrẹ̀ tọ́pọ̀ lórí ẹ̀ ní àná. lẹ́yìn ìgbà náà la sọ̀rọ̀ ń pa tàtọ́ yóò sọ̀tọ̀ ọ̀sítà àbúlé àmọ́ ẹ̀ kó àkùdọ̀ àbẹ̀rẹ̀ ẹ̀yìn. ìkejìlá nítorí wọn wà á fún sákàdá sẹ́ fún àwọn mọ̀lẹ́kà kágbó àgbà ìwé iṣẹ́ rẹ̀ àti ilẹ̀ ìwé ọlọ́ọ̀bà àlejò láti sọ fún wa pé ní ilé ayé ni wọ́n sá wa àmàlẹ́kà ti wà pẹ̀lú wa kí wọ́n ṣèjì o kí wọ́n ti gbogbo ẹ̀. kákàdá òun kò wá nílọ lásán wọ́n wà fi gbé kálukú lọ́wọ́ wípé iṣẹ́ rẹ̀ rẹ̀ o ṣe o ti wà nínú ẹ̀rù gbọ́n tó gbèsè kálukú náà máa rò yọ máa rẹ̀ sí pé ha eléyìí lè eléyìí lè kò sí ikú àwọn bí òfin ní wọn ò ní mọ̀gbà tí wọ́n mọ̀ sọ́kọ́ máa lè ha àgbàlì kíkà àbí láàrin gbára tí kò sọ bí ìrà sáwọn láti ọjọ́ ìrà sẹ́yìn lára àtọ́ a. ẹ̀kú irú gbé wọn wá gbé fún àìsí ipò tí ẹ̀ sí ìkẹta tó ti ẹ̀yọ́ lẹ̀ ẹni ẹlẹ́ni tó ọmọ jù sí. wọ́n tún bọ́ ọkọ ọbẹ̀ lọ́nà tí ó gbàdá ẹni tó ọ̀gá ó ti ìjẹ́ oúnjẹ tó yọ àbúlà tó yẹ yọ ọmọdé ọlọ́fi dáná tó sọ fún bí tẹ̀gbẹ́ náà sì ni ọba mẹ́ mẹ́jọ mẹ́jọ ra bí ọwọ́ kan péré òjò ọmọ ọwọ́ kan náà ló gbogbo ìṣọwọ́ méjì ògbó níbi àpò ọba fẹ́yọ káà irú ìmọ̀ wa nílé máa lè ha dà kìtàbí láyò bá dì sọ fún ìràtà wà lákẹ̀bí ìràtà ìlà àṣọ irú ìwé wo làwọn àgbékalẹ̀ fún ìjọba ìjìyà fún ìjọba kò tí ẹ̀ sí kẹ̀kẹ́ nítorí wọn kà sí gan wọn tún kọ́ bẹ̀ ilé àwọn àbòsí ńláńláńláńláńlá tó dìde àtàwẹ̀jẹ̀ ńláńláńlá lẹ́yìn ìgbà náà làwọn sọ̀rọ̀ pa ìdí abájọ wo ló fi jẹ́ pé wọ́n fún wa ní sákàdá tó bá jọ̀ ní ẹ̀jẹ̀ àmọ̀ tí kálukú ọ̀ka ìwé tẹ̀rẹ̀ ìbẹ̀ náà la sùn lánàá. ipe kó lè bá a gbé yẹn jíjà ní torí pé nínú òṣèlú ọbẹ̀ dé ènìyàn òun náà ní yẹn jíjà ọbẹ̀ èdè èèyàn máa ń ja èèyàn pọ̀ tó ìyẹn dídá yẹn kó lè wá pọ́ọ̀lù ọlọ́ọ̀bà àdìgbọ́lá yóò wá máa mọ̀ pé kí wọ́n fún wa ní ìwé kálukú ọlọ́ọ̀bà fi sọ fún wa ní sọ́ọ́nù káà áyà fífi pọ̀ wípé wàlàkọ́dí sọ̀rọ̀ fúnà fi hà kàlùkùrọ̀ á nìlí náà sì ní kùlì mọ́tàlì. وكان الإنسان أكثر شيء جدلا ọlọ́ni gbogbo àkàwé tá a lè sọ láti sọ sínú kùránì tí ẹ̀ bá nílà àkáì tó lè ronú tó lè dájókòó gbogbo àkàwé tá a fi fi pé ọ̀nà ọba ọba ti ń bẹ ní ìgbésí ayé tẹ wáyé ìgbésí ayé lásán ni ẹ̀sìn wa kọjá bẹ́ẹ̀ ni gbogbo àkàwé láti tẹ fún yín lórí ibi àlè kìyàmọ̀ ń bọ̀ ìṣirò ṣẹ́ ń bọ̀ lórí gbogbo ń tẹ̀sí pátápátá ṣùgbọ́n àwa ká náà lè sànù àtisára jẹ́ ìdí ìjàdálà ọmọ ẹ̀dẹ́ ni ẹ pọ̀ ní ìyẹn jíjà yóò fi wọn láti yẹn ni pé a ti lè ṣe pọ̀ sí ìdílé ìdùnnú káàkiri ọmọdé akẹ́kẹ́ ọlọ́ọ̀bá àdìsíọlá ó tún sọ fún wa ìpéyà ọmọ ká àti تأتي كل نفس تجادل عن نفسها وتوفى كل نفس ما عملت وهم لا يظلمون إن سورة النحل آية 111 ọlọ́ọ̀bá àlekíọ́lá ọ̀n sọ fún wa yí pé ọjọ́ ń bọ̀ sáàdì kùlù nafsin tujadilu an nafsiha ọjọ́ tó yẹ gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan pé ọmọ gbìyànjú láti máa wá tí ó wọ àwáwí tí ó ṣe àtìyàn tí ó dà láti gbẹ̀mí ara ẹ̀ là tí ò sì ní wúlò. wàtúwà fáfúlù láti máa àmìlà gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan láti láàpò ìtẹ̀ rẹ̀ láàpò fún ní ẹ̀kúnrẹ́rẹ́ wà mùsùlá àlùkò lámùmùmùmùmù ibi tá a sùn sínú lánàá. nínú tákàdá táwọn àgbà yẹn ó tún ọ̀rọ̀ kan bẹ̀ ọ̀rọ̀ wo náà di wípé kọ̀tẹ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn kan tí ò ní aburú tó ṣe àti dáadáa tó ṣe. ọjẹ́ ni ọjẹ́ ni ó lè dáadáa ó fi làbúrú. ṣùgbọ́n lọ́n ti sàdé òpó yé ẹ ń bá jẹ́ ẹni rí tó kú lórí dáadáa tó kú lórí imán tóun ò sì fẹ́ fi ìyá náà jẹ́ òun ó fi dáadáa kà wá bú tó ṣe wù. lọ́lọ́run ti ń sọ fún alùpùpù àti burúkán àyà sixty eight sí seventy sóràtò burúkán àyà sixty eight sí seventy ọlọ́ba sọ pé. والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن آمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما ọlọ́ba àlefẹ́ láńsọ fún aláàyè ìpè wọn lẹ́bí ìnàlá ayẹ̀dẹ̀ òun nà máa là ìlà ànáàkà àwọn ẹni ọlọ́run làwọn tó ṣe yí pé wọn ò ní pé olúwa mi ìpọ̀mọ́ ọlọ́run bí a ti ń sin lọ òní sin ìsúmọ́ òní sin nǹkan bí ìlẹ́yìn ọlọ́run àwọn ẹni ọlọ́run nìyẹn tó ọba ti ń sin méjèèjì kọ ọjà arú nìyẹn mùnáfìkì ni ọ ìsàlẹ̀ náà lọ wà ṣùgbẹ́ ni ọlọ́run alẹ́ wàlẹ́ rí ìnàlá ayẹyẹ òun náà máa la ìlà àhà òní pé ẹlòmíì yàtọ̀ sí ọlọ́ọ̀bá ìjọba ìkọ́wá sí nǹkan fáwọn. ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق bẹ́ẹ̀ náà sì ni ẹ̀mí tọ́lọ́mbà ti lé wọ̀ ẹ̀mí tí ọlọ́mbà àlejò ọlá tọ́ba ti lé wọ̀ tó fún lọ́wọ́ wò ní pa ilá bẹ̀rẹ̀ àyàfi pẹ̀lú òdodo wàlá ayẹ̀dínú òsì ní tètè rárá wàbẹ̀yẹ tó ayé dáríkà yẹ́lẹ́kọ̀ àtàmà ẹ̀yìn olùkọ́ bá ti yẹn yẹ́lẹ́kọ̀ àtàmà irú ẹni bẹ́ẹ̀ ẹ̀tẹ̀ ni ó bá jáde fún mẹ́ lùdọ́ àfùdàwùdà àgbàbù yẹ́wò mọ́lẹ́sẹ̀ yàmà tù àdìpẹ̀lẹ́ ìjà ni ó ṣe fún tọ́ba jọ ìgbà yàmà torí kò náà ọlọ́run kàn pé àtúkò rẹ̀ tó ni kọ̀fẹ́ jáwọ́ kò níbi àbòsí ń ṣe yòdọ̀ àkùlàwó lẹ́ agáàbù yàwó malìkè yá mọ́sí irú ẹni bẹ́ẹ̀ fún ti àdìgbélé ìyà irú ẹni bẹ́ẹ̀ níjọ́ mi àdìgbéyàmá wà yá sọ́lódì fi ìmọ̀ àná yọ wà kánì kéde láíláí nínú yàrá mọ̀hánà lẹ́yìn ẹgbẹ́rẹ́ ilá mọ́ntàbà àwọn ti tóbi ọlọ́run ilá mọ́ntàbà wà ámàlà wà ámìlà àmàlà sọ́ọ̀lì ha àyàfẹ́ ń bá túbà. ọ̀sẹ̀ ẹrú sí ètẹ́lẹ́tẹ̀ nínú ẹrú sí ọlọ́run àyàfẹ́ ń bá túbá wà á mílà sọ lẹ́ka wà á mọ́nà ó sì nígbàgbọ́ òdodo sọ́lọ́ wà á mílà sọ ámàlà ń sọ lẹ́ka tó sì ti tẹ̀rẹ̀. Fàwùdá Ọ̀kẹ́ fi dáadáa jùlọ abúrú tí wọ́n wàkàánà Allahu ghafuran rahima ọlọ́ọ̀bá jẹ́ ọba tó jẹ́ pé ọba ni aláàánú ni kọ́lọ̀ dákun kọ́ sàmójúkú ẹ̀ṣẹ̀ wa fún wa o kọ́ sàlékún àánú fún wa o. nígbà ọlọ́wọ́ aṣọ fáwùlá ọlọ́ọ̀bá yóò fi dáadáa pààrọ̀ wọn tí ẹ̀ bá ti ṣe ó ti láti gbé kò sí kò sí kò sí kò sí kò sí rectify mọ́ o ti sé nìyẹn àsìkò yẹn ti lọ pẹ̀lú ṣíṣe rẹ̀ bóòlù ọlọ́ọ̀bà àdìsí ọlá bóòlù yóò ti wá fi dáadáa jùlọ aburú tó o ṣe aburú tó o ṣe àwọn ẹlẹ́gà ju kọ́ lẹ̀ àdìsí ọ̀sán sọ̀rọ̀ sọ̀rọ̀ ìdílé ọlọ́ọ̀bà àdìsí ọlá sọ̀rọ̀ ìdílé hasan náà ti yẹ dúgbò náà ti yá lọ́yà kura dájúdájú dáadáa téèyàn bá ṣe ìmọ̀ fa àìdá rẹ̀ ni àwọn àìdá tó ti ṣe tó ti pẹ́ ìwọ gan ó ti lè gbàgbé ẹ̀ iná lẹ́hàtàná ti yorùbá ìbùnà sẹ́yìí àt àwọn dáadáa téèyàn bá ń ṣe wọ́n máa ń pa àìdá rẹ̀ yẹ́wà ni ọ̀wà ní súrọ́tù Hud ayáwá mọ́ràn fourteen tọ́lọ̀ ọba àlejò láti rí pé wà á ti ní sọlá tàtọ́ra fáyé nàhárí wàzúlà fámínà lẹ́yìn ilé òjíṣẹ́ ọlọ́run àti wọ́tọ́ ń tẹ̀lé òjíṣẹ́ ọlọ́run wà á ti ní sọlá tàmá gbé ojú tọ́rọ fáyé nàhárí níbẹ̀rẹ̀ ọ̀sán àti níparí ọ̀sán ìrun àsùbá àti ìrun àyílà àti ìrun àlásárì máa kí wàzúlà fámínà lẹ́yìnlì àtẹ̀yìn tó súnmọ́ òru ọ̀nà ní mọ́gíríbì àti ìṣáì innal hasanati yudhibuna sayyi'at àwọn dáadáa tó bá ṣe yóò máa pa àwọn àìdá yóò máa pa wọ́n rẹ́ dáa nígbà tí kìrọ̀ lè dà kiri ọlọ́ní ìrántí lélẹ́yìí jẹ́ o fáwọn tí wọ́n bá lè rántí tí wọ́n rántí ọlọ́ ní gbogbo ìgbà tó bá ti ṣe aburú kan àmì epo onílà akáyọ̀ ọmọ ń ṣe ọmọ tó ń ṣe ọjọ́ mùsùlùmí òdodo oní àti kíkọ́ wa máa ṣe dáadáa tẹ̀lé torí pé aburú yẹn ọ̀ tàdédé ṣe dídé pé kéde dídé ṣe pé òní àròjinlẹ̀ jàhálà àìmọ̀kan àìláròjinlẹ̀ ní máa ń bì àìlóròjinlẹ̀ ń fa títóbi ọlọ́run. àìlárò tilẹ̀ nípa ẹ̀sẹ̀ tó fẹ́ ṣe pé oná lábúrú kílé ayé kó tó gbọdọ̀ nígbà tó bá wá sí wá máa ṣe dáadáa fọmọ túbá lọ́dọ̀ náà ọwọ́ túbá tó dáadáa náà ẹni ni yọ pa àwọn ìdá tó rẹ ìyẹn ni pé wéèkì rẹ ó ti bí bí bẹ̀rẹ̀ rẹ ní òwe yóò wá dúgbà tí ó sì èyí tó ń gbà wọn bá mú ìṣòro pátápátá dé wọn náà wàá ju alihamudulilayi wọn wàá máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́ àkọlọ dàbò kó jẹ́ káwọn dáadáa wa kọ́pa àwọn ìdarẹ́ o. àwọn onímọ̀ wa ń sanni wa wá lórí pé ìgbàwo gan-an tẹ̀fùdíìlù ìjìrọ̀ yẹn ìgbàwo ní ọ̀tẹ̀lẹ̀. afáwa ibùn wọ́n ní ilé ayé yóò ti tẹ̀lẹ̀ àwọn tẹ́bú téèyàn ṣe ọ̀gá rẹ̀ náà ní ìṣẹ́bọ́sọ́lọ́ nínú ọrọ̀ kan ní ìfọ̀mọ́lọ́ téèyàn bá ti wá pàṣẹ tó lówó ṣe mọ́ ọ padà sínú ìsìláàmù yẹn ìpadà sínú ìsìláàmù yẹn ìtẹ̀yìn ọ̀parẹ́ bẹ́ẹ̀ náà làwọn dáadáa tó bá ti ń ṣe ọlọ́ọ̀bà àlekẹ́ ọlá yóò lè kọ́ máa pa àwọn aburú tó ń ṣe rẹ́ nígbàtí ọba tí lóò ṣe ṣírùkù mọ́ náà wàá jogún ìmọ̀ọ́nì fún ọ yóò tún wá lágbára ju ìgbà tó ṣe ṣírùkù lọ tó fi ní débi ṣírùkù mọ́ nígbàtí ọba ní ó ṣe dìnnà mọ́ ọlọ́ọ̀ba lè ṣe ọlá yóò wá ṣe ìmójúkò mi àrámù fún ọ tí ó tún wá gbókan sí òní náà ni ìpàtípààrọ̀ tọ́lọ̀ ọba àlejò ọlá tó ṣe fún yẹn nílé ayé ọlọ́run gangan ni ọ̀rọ̀ mi ò ní jẹ́ kó lè lójú kòkòrò àìdáamọ́ torí jẹ́ pé nínú tọ́jú ìrànlọ́wọ́ dáadáa fún yàn lórí ìgbẹ́ yìí o náà ní sísọ bá mọ máa gbìyànjú láti máa tètè sójú ọ̀nà ọlọ́run máa fi kọ́ àwọn èèyàn pípẹ́ tó bá ń pe àwọn èèyàn tó ń fi kọ́ wọn máa jẹ́ fún ẹ̀mí sọ adá fún sọdá abọ́lẹ́gbẹ́ ìfún ní káwọn ọmọ ọmọ tí mọ́lẹ̀ náà tó àwọn ọmọ àtọ́dá abọ́lẹ́gbẹ́ ìfún ní káwọn ọmọ tí ìgbẹ́ yóò tó àwọn ti sìnà ọlọ́wọ́ wà mọ́ yọ̀wọ́ àmọ́ tọ́ sọ́nà lórí àlámọ̀ ìjẹ́ náà tó ti ibi sọ̀tún. ọlọ́run tó wá lẹ̀ bí iná ìjà àdúfin náà lànà àdìyá náà ṣubú lànà àwọn tí a bá gbìyànjú sójú ọ̀nà àtàwọn ọlọ́run ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì táwọn onímọ̀ sọ òun náà ní pé ìpàsípààrọ̀ yẹn yọ ọ̀sẹ̀lẹ̀ náà níjọ́ ìjà ìdíyàmọ̀ tọ́jọ́ pé ìpàsípààrọ̀ aburú tí wọ́n ti fọ́lẹ̀ fún ọlọ́ọ̀bà àdìsọ́lá yọ wà torí pé ẹni yìí òtútù àforíjì àforíjì oníwèé ju àìdá tó ti lọ. Allah akbar àforíjì tó ronú nínú ara rẹ̀ tó ronú nínú ara rẹ̀ tọ̀tọ̀rọ̀ tó wá lọ́dọ̀ ọlọ́run ó tóbi ju ẹ̀ṣẹ̀ tó ọ̀sẹ̀ lọ. torí ẹ̀la fi máa ń tẹ̀ márùn yẹn wálé sí pé bíbẹ̀ bá ń tẹ asàfúlà asàfúlà ní mọ́sáàsì àbí ní àbí ń tà ní àbí lọ́dọ̀ ara rẹ̀ náà ni bó o ti ń pe asàfúrùlà yẹn tó mọ̀ wá foríjì lọ́dọ̀ rẹ̀ ọlọ́run máa rẹ́ sí àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ lọ́kọ̀ọ̀kan mọ́jẹ̀ ikú ẹnu lásán lásánlásánlásánlásánlá ńlá àbúrò ní kò sí àtàmẹ́wàá tán kọ̀rọ̀ sí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ó sì ni kéèyàn rán kéèyàn ó ṣe ìfà fún ẹ̀ṣẹ̀ téèyàn mọ̀ àtẹ̀ṣẹ̀ téèyàn ó mọ̀ téèyàn dé sí ṣùgbọ́n ètò onímọ̀ sí rárá rárá àtọ̀ ọ̀nà ọ̀bẹ̀rẹ̀ níbi ọlẹ́ rẹ̀ ń parẹ́ èyí tí ọmọ àbọ̀ ọmọ pẹ́sẹ̀ nígbà tó fi ń ṣe iná ìrọlọ́wọ́ bí ọlẹ́ rẹ̀ torí pé àti ìgbódò tí òun bá tó yẹ kọ́ ọmọkọ̀tẹ́ ní ọmọkọ̀tẹ́ nítorí pọ̀ nítorí pọ̀ béèrè ó ti ṣe bísíǹsì lọ́ra gà yìí lẹ́yìn ọ̀rẹ́ yìí na lọ́wọ́ àwọn ọmọ ẹgbẹ́ fi nítorí ṣe ara mú lọ́wọ́ bẹ́ẹ̀ lọ́sẹ̀ wà lẹ̀ ìgbà tó tó ṣe gan ló ti ẹ̀kọ́ bí lọ́dọ̀ àwọn onímọ̀ a ń ṣùgbọ́n ọmọ ara tiẹ̀ ọmọ ara tiẹ̀ ìrántí rẹ̀ ní túmọ̀ sí pé ọ̀tọ̀ àforíjì òdodo ọlọ́run bá wà pé ẹrú sì ni ó ti ó ti tọrọ àforíjì àforíjì nítòsí ń lọ wọ́n wà wọ́n wà pé ó ti tọrọ àforíjì àforíjì ti ó ní ìyẹ̀wò lè kò lè ó di dáadáa ò lè pé omo tí àwọn ẹ̀lẹ́kọ̀ wa sọ pé omo mi ní ole lọ́wọ́ ó ní ìyẹ̀wò lè ó lè ṣe ọ̀sẹ̀lẹ̀ náà ní pé ọlọ́wọ́ kò sáwọn màláìkà kí wọ́n parẹ́ tí nítorí ipò túbà rẹ̀ á ní tí wọ́n fi fèsì kò ní sínú tí wọ́n fèsì ṣùgbọ́n wà sọ wípé títúbá tó túbá lọ́dọ̀ ọlọ́run dáadáa kan ló ṣe yóò túbá kò bí ẹ̀ṣẹ̀ ọtí mímu ìyẹn wọ̀ wá fọ́lẹ̀ pé lágbájá ọmọ lágbájá ti túbá kò bí ẹ̀ṣẹ̀ ọtí mímu. lọ́lọ́wọ́ bá lè sọlá fi sọ wípé yamusu láàbù máa ń yàṣá wà yóò wà ń dàwù mọ̀lẹ́kìtà bẹ̀. nítorí bá wù ú ọlọ́run ní kí wọ́n kọ́ òun àti wọn parẹ́ èyí tó bá wù wọn lọ òun ni wọn fi ilẹ̀ bẹ́ẹ̀ wà á ń da òun mọ̀lẹ́ kíta èyí tó jẹ́ ìpìlẹ̀ gbogbo àkọọ́lẹ̀ ti kẹ́kálà ó ti wà lọ́dọ̀ òun èyí ò ká ló fẹ́ fi bíyín náà àti bíyín ká lè jẹ náà ló ń sọ pé ẹ máa ilé ayé lọ sí kálukọ lọ sí gbogbo ní òsè ó ti gbogbo tẹ́ẹ̀tì ó ti wà lọ́dọ̀ ọ̀rẹ́ mi ìdánwà wà lọ́dọ̀ àmọ̀lẹ́kà yìí tọ́lọ́ forí jìn ó ní kò burú ó mú tún ẹmu kù ń bẹ́ẹ̀ ọ̀sà ọ̀sẹ̀ tọrọ àforíjì ọtí tó mu òun sì ti gbà lọ́wọ́ rẹ̀ wọ́n bá kọ́ nínú sákàdá ẹ̀rọ dákú sàmójúkò fún wa o láti tóbi rẹ̀ ọ̀nà àná rẹ̀. lẹ́yìn eléyìí làwọn onímọ̀ wa sọ wípé èwo lọ́wọ́ á tẹ̀sán ìdùnnú ọ̀rọ̀ yìí ṣé tẹ̀bùdí ìlú tọ́lọ́run ṣe láti ilé ayé ni àdánìkì àmà àwọn onímọ̀ sọ pé méjèèjì náà ni ilé ayé ọlọ́run dìrọ̀ ọlọ́run ṣe dáadáa nírọ̀rùn fún ọ nígbà tó wá ti túbà lọ́dọ̀ ọlọ́run nígbà bá tó dàlẹ̀ kì àmà ọlọ́run tó láǹkà àmà láìpẹ́ ọ̀pá abúlé ìlú òṣèlú rẹ̀ èyí tó jẹ́ àbúrò ní kí wọ́n kọ́ rẹ̀ pẹ̀lú ìyẹn la parí ìṣẹ̀lẹ̀ ẹlẹ́ẹ̀kejìlá rẹ̀ so ona náà ní pé kálukú yóò lọ sọ́dọ̀ náà ọba àlejòọlá yóò lọ gba ìṣirò iṣẹ́ rẹ̀ tí kálukú ọgbà kákàdá lọ́wọ́ àwọn màláyíkà àléyìn sọlá tó sara lẹ́yìn ìgbà náà lọ́wọ́ fún ìṣẹ̀lẹ̀ lẹ́ẹ̀kẹtàlá ọkànlélógún la ń lọ òun náà ní sáà pé ní kíra àtùkù lè wá ìdí máa fi jìdá nígbà tó ọgbà ìwé lọ́dọ̀ àwọn màláíkà lórí ìwé pẹ̀jọ́ gbogbo àwọn tó ṣe fáta tó wà mẹ́ kẹ́fẹ́ ní ìdájọ́ òtò lé lórí ìtọ́jẹ́ dáadáa ìtọ́já burú wọ́n jọ kọ́ kálukú ọ̀wà máa ka ìwé tí wọ́n fún fúnra ara rẹ̀ kálukú ọ̀wà máa ka sẹ́yìn ìwé tí wọ́n fún fúnra ara rẹ̀ kájúlẹ̀ mọ̀ká lọ́lọ́run fi sọ fún wa nínú Suratul Isra àyà kẹtàlá sí kẹẹ̀dógún ipe wàkúlò ìǹsáni àlìzámúná rúkọ ìrọ̀hù fi ronúpe wà nukuri jùláhù yóò mọ̀lẹ̀ sí yámátì kìtàbà ń yẹlẹ̀ fọ́ọ̀rù mọ̀ ń ṣòro ìtọ́ra kìtàbà kà kàfà bìnà hospital yọ ọmọ alẹ́ ká hafi bá lọ́pọ̀ lọ́dídé náà dá fún wa. ọlọ́ni wà tó la ìsáni alìzámúná òtọ̀ ìrọ̀rù fi ọ̀nà pé gbogbo ọmọ ẹ̀dẹ́ ènìyàn pátápátá iṣẹ́ tí ó ṣe àti kọ́ọ̀lẹ̀ tó tú láti ní ọgbọ́dọ̀ ṣe é

àwọn ẹ̀lẹ́kọ̀ọ́ àwọn tó fi kẹra ti tá a bá kà ìwé rẹ̀ láti fún ọ wọn náà máa kà á káfá àdínà òsìkàlẹ̀ yọ ọmọ àlè káhá sí i bá ẹni ìṣe ẹgẹgẹ náà ti tó lẹ́yìn tí ó sì fi òkun ara rẹ̀. balẹ̀lẹ̀ ìsánú aláàánú sí ibà fi rọ̀ wàláwó alẹ́kọ̀ọ́ máa dé rọ̀. ọmọ ẹ̀dẹ́ yẹn ti tó kó náà mọ́tò náà lè kódà kọ́mọ wá wà lọ́mọdé rẹ̀ bẹ́ẹ̀. kálukú na ti mọ tó ń tó ti mọ tó wọn kálukú ọkàtìrà yẹn yọ kàwé yẹn fúnra ara rẹ èdè fi kọ Allahu alam bóòlù yóò ti wá gbére tí wọn fi kọ Allahu alam gbogbo èdè tọ́lọ́ ti parí gbogbo yìí gbogbo èdè tọ́lọ́ wà nìjẹ́lá tó ti parí ní gbogbo yìí bàbá bá wọn kéékèèké tí ò ti sọ̀rọ̀ bàbá gbé wọn síra wọn nìyí tó ti gbé wọn wá from different countries different languages tọba fún wọn lẹ̀ láàrin bí ọ̀sùn èrò kan wọ́n kọmíkéjì láàrin ara wọn tí wọ́n sì ní gbọ́dá wọn táwọn ìbọn táwọn ní ọlọ́ọ̀bá adékọ́lá ìlọ́dá gbogbo nǹkan ó sì fọ́dọ̀ mọ́ ọlọ́ọ̀bá adékọ́lá kí ló lé sẹ́yìn orí jàrá kí lé sẹ́yìn sẹ́yìn ilé alórí báyìí wọ́n sọ pé à ń sáfà náà lọ́wọ́ lẹ́bí à ń sáfà kú lẹ́sẹ̀. wàkọ́lù lìjúhúdì jẹ́júlúdì lẹ́mọ̀ṣẹ́ tó máa lè nà wọ́n mọ̀ sọ fún awọ ara wọn tó mi ló ah, fi rìn lọ kí a ní àti yẹ ìjẹ́ ìjẹ́ ìjẹ́ àtọ́rọ̀ àǹtakànà lọ́wọ́ lẹ́bí àǹtakàkú lẹ́sẹ̀ ọlọ́run tó yẹ ikú tó fún yàn lọ́rọ̀ sọ pẹ̀lú àwọn àti yín ní àlọ́bá àwọn lọ́rọ̀ sọ lóbi láì láwọn láì lẹ́yìn láì lẹ́nu ọlọ́ọ̀bà àdìsí ọlá ilé ẹ̀ ní ó jẹ́ kálukú lè pàfọ́ọ̀n níjọ́ ìgbà ìṣẹ́ àwọn kí kálukú ọ̀kà ìyá rẹ̀ tó lórí pé ha ọ̀ràn rèé ó mọ̀ sí jẹ́ yìí ọlọ́ni wa kullu insani alzamunahu ta'irahu fi unuqihi wa nukhriju lahu yawmal qiyamati kitaban yalqahu manshura gbogbo ọmọ ẹ̀dẹ́ ènìyàn ìní ìlàdí tí alábọ̀ ohun tí nukuriju wa nukuriju lahu yawmal qiyamati kitaban yalqahu manshura afa ìwé àkọọ́lẹ̀ kan jáde fún tẹ́kọ̀ ní orí pé wọ́n ti tẹ́ kalẹ̀ báyìí fún kíkà àwọn aláìkò sì máa sọ fún pé kíra kitaba wọ́n náà máa ka ìwé rẹ̀ kàtàkàfà àbínà òsìkà yawma alayka hasiba ìwọ̀n bí wọn fúnra rẹ̀ o tó lẹ́ni tí ó tẹ̀sí òfúnra rẹ̀ lọ́jọ́ òní nẹ́kùsù yẹn lọ́dọ̀ àwọn onínáhù òní báyìí bá àtàn wọlé tán bá sílà láti inú kọ̀ránì tí ìbá tó kọ̀ránì tó ń bá báyìí ìyẹn ni pé kàfá kàfá kàfá kàfá tí náfùsù ka àyẹ̀wò máa lè ka àfi ìbáta túmọ̀ yẹn ìkàrà kìtàbátà máa kàdírà rẹ ìwé rẹ ní ọkọ̀ fún ọmọ kàá. kafa àbínà òsìkàlẹ̀ yọ ọmọ àléyèká àti ìgbà wọn náà ti tó lẹ́ńtí ọmọ ti sùrọ̀ fúnra ẹ gbàtí wọn náà bá ti kà á. ọlọ́ọ̀bà nìkẹ́lá ó tó sọ nípa kíka tíra yìí ó tó sọ nínú àyà 49 ọlọ́ọ̀bà nìkẹ́lá sọ pé wa wudi'a al-kitabu fatara al ya ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا ọlọ́ni wá wúdí àlìkìtàbù ọlọ́ọ̀bá àdìjọ́lá yóò gbé tíra kalẹ̀ níjọba ìdíyàmà tíra ọlọ́ọ̀bá àdìjọ́lá ó gbé kalẹ̀ níjọ́ ìpínlẹ̀ ìfìyàmọ̀ tí kálukú ọmọ kà àkọọ́lẹ̀ rẹ̀ tọ́lọ ti kọ pàtàrà mọ́jìrì ní iná mọ́ṣùkú iná mímọ́ rí ó rí pé àwọn mọ́jìrì mìíràn àwọn ọ̀daràn mọ́ṣùkú iná mímọ́ rí ẹ̀rọ bá máa bà wọ́n lórí ti mẹ́nu ẹ̀ ibi ha àánú

wọ́n wàá máa bẹ̀rù tí ń bẹ ẹ̀ ìbẹ̀rù ó bá wọn tó nu ilé irú èwo lélẹ́yìí wọ́yẹ kúlù wọ́n wàá máa sọ pé yá látànà àwọn ta orí àwọn ò ègbè fáwọn máa lè há dàlí fi kí ló dé àkọọ́lẹ̀ tákàdá yìí láàyò ká ń wà ní ìlà àṣọ ha kò sí nǹkan àbí nǹkan ńlá kàtẹ́ èèyàn ti nú ẹ̀sẹ̀ ilá àtọ́ha àbíkọ́jọ́ kó ti tún gbogbo ẹ̀ lásán wà wá dàbí mọ́ àmìlú hábìrọ̀ àwọn náà wà á rí pé gbogbo ń táwọn ṣe pátá ìlọ́mbẹ́ nù sákàdá náà lọ́dàbọ̀ mọ́jà lórí gbogbo ń dájọ́ à ọ̀ràn nìyẹn mọ́nú kíṣẹ̀lẹ̀ ìsáàbù yọ ọmọ ìfìyà mọ́jẹ ọ̀gbẹ̀ ẹjẹ́ bá kọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ lórí lóòlù ń bolo fẹ́ gbà mórí bọ́ ọ̀nà ọ̀dọ́ fẹ́ gbà mórí bọ́ bẹ́ẹ̀ kọlọ́dà kọ́ sàmójúkú òfin wa o so kọ́ sàmójúkú òfin wa o ìṣirò tẹ́ lásán lọ́nà oṣù fún mímì ní àbájáde ní ọkàn yìí jẹ ẹ àti àti àti sí gbogbo ẹ ọ prince out last prince out rè fi àlìjẹnà rìsọ́ọ̀tì nípa àlìjẹnà lọ́lọ́ ẹ ẹ kọlọ́dà kò sì fi abẹ́ ẹ. àwọn káàbìrì ọmọ sọ yìí pé àwọn ọ̀daràn ọmọ sọ pé yá wáyé látànà à ẹgbẹ́ àwọn ò máa lè há dàlí kíta irú àkọọ́lẹ̀ wa nílé táwọn mọ̀láìkà tún fáwọn yìí láàyò káàdìrú sọ̀rọ̀ ìrọ̀tàn wà láàkẹ́bí ìrọ̀tàn ilá àṣọ ha kò tí ẹ̀ wá fi kankan lẹ̀ ó kéré ni ó tóbi ni kò bí lára ó sì gbogbo ẹ̀ láti fa wàwájà tó máa àmì àwọn ọwọ́ gbogbo táwọn ti pátá ló ti wà wájú àwọn nù ìwé yìí wà láàyè dílémù ọgbọ́gà àhàdà ọlọ́ọ̀bá arígbé sàbí kẹta yóò fáwọn mọ́mìnì bónọ́ọ̀sì ọlọ́ọ̀bá ní kẹta ó ọmọ àti mọ́mìnì ọlọ́ọ̀tún sọ fún ọlọ́run tún sọ pé wà máa má ní údí àti sáábà hùbí yẹ ní níbi fọ́yàkúlù ha òmùkọ́rọ̀ òkìta abíyá ẹgbẹ́ bá fi ọwọ́ ọ̀tún tẹ́ bá fún ní síra rẹ̀ tó fọwọ́ ọ̀tún gbà lọ́dàbọ̀wọ̀ tí lè já fi gbà ọ́ èyí onítọ́ì ọlọ́run bá ní mọ́lì ìtumọ̀ tó fi jẹ́ máàlìkì yọmú ìtumọ̀ táǹkà sọ́látò fàájì àníyàn àtọ̀kùtẹ́ ìbá fún sọ́látò fàájì àdáadáa àjọ̀rú ọlọ́run rẹ̀ lè fún. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa kàn ká nígbà mẹ́tàdínlógún lójúmọ́ a kàn ká ní mẹ́ tọ́tọ́ náà nù. máàlìkì yọmú ìdí ni làtúndé làtúndó lẹ̀ sínú. ọlọ́ọ̀bá pé pé ẹni tó bá ti pé wọ́n fún tíra rẹ̀ lọ́wọ́ ọ̀tún tọwọ́ ọ̀tọ́lọ́pọ̀wọ́ ọ̀tún lórí ti gbàjọ́ náà fayakulu ahumukara òkìta abíyá òǹgàfà yẹn wọn pé ha òmukara òkìta abíyá ẹ̀dá pẹ̀lú bá ń kájọ́ra inú rẹ̀ ó dùn pàtó wọn bá pàṣẹ yóò gbé káàdì yóò yọ ọ́ka yẹn wọn bọ̀lé kò ní bínú báàgì tó bá ní bínú báàgì ojú ẹ̀ bá ti délé ní ìdájì lọ́ọ́ ọlọ́run tó ń sọ fún wa ní sọ́rọ́tù ìsra àyà tẹ́ǹtì wà wípé yàwó máa dájú rúkú làwọn náà sí ibi máa mẹ́rin kàmání kú tí a ti sábà wú bí ẹ fáwọlá àyíká yẹ kàrà wù náà ti sábà wù wàlá àyùsùlà mú náà fàtí ọlọ́ni ọjọ́ ń bọ̀ tó ti kó dájú rúkú làwọn náà sí ibi máa mẹ́rin gbogbo kálukú láàkù pẹ̀lú aṣíwájú ẹ̀ ẹ̀tọ́ ju ọlẹ̀ ẹ̀tọ́ bàjẹ́ làgbàtà bó ti ṣe ìtọ́ ní lọ bàjẹ́ làgbàtà wọ́n jọ pé ọkọ̀ náà ni bó ti babaláwo ni wọ́n jọ pé ọkọ̀ ni bó ti gan ni wọ́n jọ pé ọkọ̀ náà ni bó ti ni wọ́n jọ pé ọkọ̀ náà ni ọmọ nàìjíríà làwọn náà ń bí ìmọ̀-àmì ọjọ́ ń bọ̀ kálukú pẹ̀lú rẹ̀ pẹ̀lú rẹ̀ fún tó ní ọ̀tẹ̀ yìí alu Qur'an ẹ̀yin dà ẹ̀tù sẹ́gbẹ̀ kan alu Injil ẹ̀yin dà ẹ̀tù sẹ́gbẹ̀ kan alu Taura ẹ̀yin dà ẹ̀tù sẹ́gbẹ̀ kan alu kìtàbí ráàtì ẹ̀dẹ́fẹ́ ọpọlọ yìí láti lẹ́fí ń gbélé ayé ẹ̀tẹ̀lẹ́tẹ̀lá kankan ẹ̀yin ẹ̀tù sẹ́gbẹ̀ ọjọ́ ń bọ̀ tó ṣe pé a pè gbogbo àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn pẹ̀lú ìmáàmù wọn fàmánì owó tí a fi tábà bú bí yẹmí ẹ̀nẹ́ ẹni tó bá ti pé ọwọ́ ọ̀tún rẹ̀ ní àfi fún kíra rẹ̀ fáwùlà àríkà yẹpa owó náà fi tábà fún àwọn yẹn wà máa ka kíra wọn kagbọ́mọ̀ ká kíkà ó tẹ̀lé ní omi àjẹ́ àwọn táwọn ká wọ́n la ayélujára mú ọ̀nà fàtí lára wọn ò ní sàbòsí kíní kankan fún anybody ìfàtílà òun náà ni èkó tí máa ń bẹ́ bí kóró tó wà ní dàbínú èkó ń wáìtì báyìí fẹ́lẹ́fẹ́lẹ́ ni ńgbọ́ bá yọ dàbínú tán ó rí èkó fẹ́lẹ́fẹ́lẹ́ báyìí ìfàtílù nìyẹn àwọn bàbá wa jọ wọn náà tún sí èkó ojú èrè ẹgbó náà kéré ìtọ́ mọ báwọn ọlọ́run ní sàbòsí ẹ̀sẹ̀ nìkan kan lẹ́yìn tí kàtà bá ta àti rọ́lọ́ ọlọ́run ti bá wa sọ̀rọ̀ àdìgbàwé ńgbà tó ti àgbàwé tán àtòkè ń ka tó wà bẹ́ẹ̀ ìgbà náà lásẹ̀kẹ̀ wà á dọ fún ìṣirò gẹ́gẹ́ ẹ̀wọ̀n ti tóbi ọlọ́ àwọn náà practice ẹ̀ bí ó wà lọ supermarket tó bá mọ́jà tán ọ́sẹ̀sẹ̀ lọ gba ìwé ìwé kan lọ́sẹ̀sẹ̀ wà á rí ẹ̀ lọ sanwó lórí ti sanwó nù ara wọn náà ìṣirò tẹ́ lọ́wọ́ àtàn báyìí nígbàtà ti gbàwé tán kí ní jẹ́ ìṣirò tó náà lẹ́lẹ̀ ìfà ó ní ìṣẹ̀lẹ̀ ẹlẹ́kẹrìnlá òun náà ni ní a ti ń pè ní tàkìfù láàyè ìbádàbú kọ́pìlà ní ìsàráfì ní mahshar ala amali khairan kanati aw sharran tafsila la bil wazni illa man istabna minhu iná ìdíbẹ́ kálukú ọlọ́run fi ọlọ́run jẹ ọmọ látara àwẹ̀ tó gbà síwájú kó tó kú ní àyè a kójọ sí tá a ti lọ kó sì rò sẹ́ iṣẹ́ tó ṣe onóòrí látara yẹn dáadáa ni àbọ̀jẹ́ àbúrú ní ìfọ̀síwẹ́wẹ́ onóòrí lọ ìlọ́bí òṣùwọ̀n sí mọ mọ ó tún sákàdá nígbàtà bá débi àmọ̀sàlàyé insha Allah ta'ala ṣùgbọ́n ìṣirò lélẹ̀ kí ni ìṣirò ẹ kí ló mú jáde kó tó lọ síbi òsùn apákan náà ni àwọn onímọ̀ sọ pé ìṣirò tẹ̀yẹn òun náà ní pé ọlọ́run ọba àlejòọlá yóò fi òsùn tó gbé kalẹ̀ kèétí kèétí wájú ọbẹ̀ ní tí kọ̀ọ̀kan wéè nípa iṣẹ́ tó bá ṣe ọjọ́ dáadáa ni ọjọ́ burú ni kí ni kí ni kí ni wàdá tọ́nà ọba àlejò ọlọ́fun. èyí tí ọba ti gbàgbé ìwé yẹn máa rẹ létí yọ ah, tó tọ́ mọ̀ ah, ọmọ tí mo yí lè sẹ́yìn lórí oní subhanallah ìjàbò tí mo mọ̀ jàmọ́ ah, ìjàbò tí mo mọ̀ jàmọ́ lélẹ̀ yìí a gbàgbé èyí gbàgbé kiri àwọn láìka ti kọ́ lẹ̀ ẹ̀tọ́ yín mú sí àwọn láìka ti tọ́lẹ̀ ẹ̀tọ́ bá jẹ ìtọ́ jẹ́jẹ rẹ̀ tó tó bá rọ́yé pẹ̀lú àbọ̀ àwọn láìka ti kọ́lẹ̀ <laughs> nǹkan méjì lọ́sọ̀ jẹ́jẹ lóúnjẹ ó tún kóńtìn sí wàhálà àwọn láìka ti kọ́lẹ̀ wáyà nẹ́fà <laughs> tọ́rọ̀ á ń fà tọ́rọ̀ á fi kọ́ tí wọ́n ti dé òtò wa mú fún bẹ́ẹ̀ fíọ̀ lálìkì yá mọ̀ ẹ̀bùn bẹ́ẹ̀ <laughs> lálìkì yá mọ̀ ó ti mọ bóun ṣe ṣe wáyà wọn. ọlọ́run àbí kọ́ ni wọ́n àti ẹwà lọ sáà bìlá lẹ́gbọ̀ wá délé wọ́n àti ti tó jáde tó ti yọ fún mi ẹlòmíì ló ń lọ ẹ̀dọ́ yín mọ bí ó yẹn kò ní mítà kọjá àgbàdo bá fẹ́ o lè rí mú jẹ́lé ayé ìtàlìkì àrùn lọ yọjọ́ ni ọba rí ha kí a lè léyìí àwọn tí ń ṣe pọ̀ bẹ́ẹ̀ pọ̀ tó náà àtọmọṣẹ́ àtọ̀gá àtọ̀gá àtọmọṣẹ́ àtọlẹ́sẹ̀lú àtàwọn mẹ́rin ṣèlú lé lórí gbogbo àtàrẹ́ ra wá jẹ ní ó ti wà ọlọ́pàá ti tiẹ̀ lórí dídí àwọn olè ti tiẹ̀ wọ́n lálẹ́ àwọn oníbẹ̀ eh, pẹtró àwọn náà tún ṣe ti wọ́n lálẹ́ níbi òṣùn ọ̀jẹ́ gbé kalẹ̀ ọlọ́rẹ̀ kó one thousand kò síbò lé lórí one thousand àfún bẹ́ẹ̀ ẹ̀ ń bá lóun bẹ́ẹ̀ rọ ọlọ́run náà yóò fi jẹun lẹ́yìn torí kò ní fèrè kò ní yọye kò ní yẹ̀rẹ̀ ìkàlùkù ti ń ṣe àbòbí síra wọn lọ títàdé ìlú wa ti dé lásìkò àgbọ̀ bá ń kọ́ ọmọ lọ́wọ́ lóṣùmọ̀ fóònù lóṣùmọ̀ fóònù bísínẹ́sì lóṣùmọ̀ owó ìsámà wọn gbogbo ẹ̀ bá kàlùkù ti ṣe ìrẹ́jẹ lọ káàkiri alóńdàbíjà kí àwọn ọ̀dà fún wa. lọ́lọ́run ti tò ní yàwó mọ́ tó bólà sára ìlú ọjọ́ àlìkìyàmà ọjọ́ tó ṣe pé gbogbo ń tọ́ ni Ah, ọlọ́dà kan mọ́ tẹ̀bí tí àjọ náà ọlọ́dà kan mọ́ tẹ̀bí tí àjọ náà ọlọ́dà kan mọ́ tẹ̀bí sàmójúkú òfin wa o ah wà láà tó fi náà yọ ọmọlẹ̀ fi yà á eh, eh, ayẹ nínú àjọ àtẹnu mi ni máa dénú kúrán náà ni ọlọ́run dojú tí àjọ mi lẹ́nu fi yà á ìdojú ti gbáà ni ìdojú ti gbáà ni abẹ́fẹ́ yà abẹ́lẹ́fẹ́ lè ni wọ́n ta abẹ́fẹ́ lẹ̀ kò tí ì ju fifteen tọ́wárò pé kí á ní abẹ́fẹ́lẹ́ ìjà abẹ́fẹ́lẹ́ ìjà wa ti ìlú alábẹ́fẹ́lẹ́ tí ọlọ́run mọ béèrè lálẹ́ kìí àmọ́ ọlọ́run béèrè rẹ̀ ìwọ́n tó ọmọ abẹ́fẹ́lẹ́ bó bá jẹ́ lẹ̀ ni o lè gbà lọ́wọ́ ń tàn ńgbọ̀ tó bá mú ọba abẹ́fẹ́lẹ́ ẹ bá mi tó bá jẹ́ kó o tíjú ọ̀bẹ̀ rú ọlọ́run lórí nǹkan kékeré omi ìgbé nǹkan tó ní lájú bá ń lọ gánà ó tún ṣe àwọn tí wọ́n ya olè ká ìdí òṣèlú tí wọ́n gbọ́ wọ èyí kéékèèké kéékèèké tí wọ́n ti lọ sílùú sùkù tí wọ́n já wọn lọ́wọ́ wọ́n tún ṣe ń primary school wọn rẹ̀ ní mú wọn lọ́wọ́ wọ́n tún ṣe ń secondary school iná ẹ̀ ní ẹ́ graduate lè wọ́n tún ṣe ń university ní ọdún bọ́sí yóò ṣe ní ọdún ṣe. kọ́lọ́ ọ̀la kò já bọ́m̀bẹ̀ kò já rẹ̀ ní gbàgbọ́. ìṣòro sẹ́yìn kálukú ọmọ iná ìbí òsùn ẹ̀sán tí ń bẹ lórí iṣẹ́ kọ̀ọ̀kan kálukú ọ̀mọ́ èyí tọ́bẹ̀ èdè yẹn bá ti gbàgbé ọlọ́run ọ̀ràn létí inú tí ń tọ́ka lórí eléyìí náà ni ayé ẹlẹ́kẹfà ní sọ́lọ́sì mùjáàdàlà tọ́lọ́ba àlekẹ́lá fẹ́ pé yàwó ma yẹ bọ́ àtòhùnmù láhù jẹ̀mí á fàyúnà bí ohun bí mà ámìlú asọ́hùn láhù wà náà sùúrù wàláhù aláàbùlé ṣe é شديد الله أكبر ọlọ́ni ọjọ́ ń bọ̀ yọ ọmọ yẹ̀bọ̀ àtòmù ọlọ́run jẹ́mi ọjọ́ tó ìgbẹ́ ọlọ́ọ̀bà àdìgbọ́lá yóò jí gbogbo ọmọ ànẹ́bí yóò jí wọn dé àtàwọn dábà bí òun ní máa àmèlò ọlọ́run wàá fún wọn ní iṣẹ́ tí ń ṣe wọ́n lọ sóhù àwọn ti ti gbàgbé àwọn ti gbàgbé ẹ́ nítòsí sọ́dọ̀ rẹ tí wọ́n ti gbà ọ̀dà wa ló ti sórí ilẹ̀ mẹ́ pàtí orí rẹ lọ́wọ́ ìyẹn sì wà lórí ilẹ̀ kejì náà wọ́n ti sọ́dọ̀ ọ̀dẹ̀kùn náà wọ́n ti wà láàrẹ̀ àtọ̀ọ̀lá <laughs> ọlọ́wọ́ bá ti ti tányányá wọn lọ sún àwọn ti ti gbàgbé ọlọ́run bá mọ̀ ń pa gbogbo nǹkan pátápátá tí òfin gàgálẹ̀ àfàwà al-Qurtubi nínú síra rẹ̀ táǹkì ní àtẹ́síkíra fi ahwali al-mawta wa umuri al-akhirah tó fi sọ̀rọ̀ ń pa ìfẹ́sí bẹ́fòfò àti aláàrùn ilé ní ẹ̀mí kíámù àfàwà sọ pé ìtí ń jẹ́ kíkà ìṣirò tẹ́ta fẹ́ ṣe òun náà ní pé ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá yọ ọ́ ka iṣẹ́ a ti ṣe tó jẹ́sẹ́ dáadáa tí ń fi ọ̀dà yóò kà á fún àwọn ẹ̀dá rẹ̀ èmi ìdí ẹ̀mí ilé ìlú ṣe. nígbà ọlọ́run bá tún ní ilé ilé ìlú ṣe ní dáadáa àti láìdá ọ̀nà òtò wá sí òǹkà fún rẹ̀ ọ tó fi yẹ tó kọ̀ yẹ fún ọmọ àìdá àti àtún ọ ọmọ fún ọ lójú iye iye báyìí ló fi lò lé iye oṣù tó fi lò iye wákàtí tó fi lò ilé ìjẹ́ tó fi lò tó sì gbádùn ẹ̀ ọlọ́wọ́ bá ọkà fún ọ mọ̀ fún lẹ́nu tó fi ń sọ̀rọ̀ àwọn kẹ́mọ̀ ńlá tí wọ́n tọ́rọ̀ jáde yóò tó wá ọlọ́wọ́ tó wá kà ó gbogbo lélo àtọ́jú tó yóò tó kà gbogbo ẹ̀fọ́ ó mọ̀ fún ọlẹ́sẹ̀ tó ọmọ bí ó rìn lọ bí ó wù ọ ọwọ́ tó ìdí ẹbá wíkún lórí lẹ́sùn wíkún lọ́la tí ò ṣe ìṣe òyìn bro tí ẹ̀dẹ̀ ẹ̀yìn bro ọlọ́ọ̀bọ̀ wà kà á yọ wà ní dáadáa tó ń ṣe sí ọ̀yìn yìí tó wúlò lòsùn ọ̀rìn dáadáa tí wọ́n ti gbogbo ohun tó kí kàkà tó ọjọ́ àwọn ẹ̀dọ́ ògbò láti rí ọ̀rọ̀ òdodo tó sọ iye tó náà wọ́n rí aburú tó ń ṣe nítorí náà wọ́n rè wọ́n wà fi jọrọ ara wọn wọ́n máa fi jọrọ ara wọn wọ́n máa fi jọrọ ara wọn pé ìmọ̀lẹ́ wà kú sí báyìí ah, ọlọ́dà òjọ́jọ́ náà dá fún ọ <laughs> ọjọ́ ńlá ni ọjọ́ kàyàkàyà ọjọ́ tí máa bá yẹn lẹ́kùn ní ní àpò olórí àwọn òṣèlú àṣírí òkú amúrí nínú ìdáàdúrí abúnú ádámà lílé fi sáábí wàlífà kúlákọ́ ní àti ní àtàhà wàṣẹ́yí àti ìjàdá àti ìkìtàbí. wàhálù láṣìírí ẹ̀rù jẹjẹ ọjọ́ náà kì á máa ti ìfàyà sí bẹ́ẹ̀ abuza òkú ilé amúrin inú ilé gbogbo àlámà ilé ayé pátápátá àtàlìkì á máa ìgbà wo ni ó le jù ìdáàdúrí abúnú ádámà lílé fi tẹ́ bá ní lágbẹ́jọ́ ọmọ lágbẹ́jọ́ yá bọ́ wájú ọlọ́run ọ̀rọ̀ kan ọ́ ìwọ́n ló kù lọ mẹ́sì kìrò sẹ́ ayé yọ sàlọ páà dúyé ni nǹkan kan ọ́n táwọn èèyàn yòókù ní ń wò lọ́wọ́ tẹ́lẹ̀ tó ti wá fún náà báyìí wà á lè fa àkúlà sọ́ọ̀lẹ̀ àti ní gbogbo dáadáa tó ṣe yọ wá rí nínú tíra nínú wíkẹ́ fún bẹ́ẹ̀ náà sì gbogbo aburú pátá tó ṣe gbogbo ẹ̀ yóò rinú dáa rẹ̀ ọlọ́run dáa fún lọ́jọ́ náà dáa fún wa. ìṣirò sẹ́yìn kò sí iye méjì ń fa pé ọ̀sẹ̀lẹ̀ àwọn ẹ̀rí lórí pé njẹ́ ọ̀sẹ̀lẹ̀ ni ìṣirò sí ọ̀sẹ̀lẹ̀ kèdí ìsáwẹ́wà kèé ṣe àdàpè rárá òun náà ni àwọn ẹ̀rí tí ń bọ̀ yìí ọlọ́run wá sọ lónìí oríṣiríṣi ìmí ìwá nípa pé ọlọ́run ọba àlejòọlá tó yin àwọn múmi ní òdodo àwọn tó ṣe pé wọ́n ní ìgbàgbọ́ sí ṣe sáà wọ́n ní ìgbàgbọ́ sí ìṣirò sẹ́wọ̀n ìnígbàgbọ́ sí ọlọ́run fún wa yìn wọn tí wọ́n sì ń bẹ̀rù pé ọlọ́run mẹ́mọ̀ jẹ́ káwọn ti ṣòro ogún lálẹ́ kìí àmọ́ so ìyẹn wà ní sóràtọ̀ ráàd àyà 19 títí dé ọlọ́run sọ pé أفمن يعلم أن ما أنزل إليك من ربك الحق كمن هو أعمى إنما يتذكر أولو الألباب الذين يوفون بعهد الله ولا ينقضون الميثاق والذين يتلون ما أمر الله به أن يوصل ويخشون ربهم ويخافون سوء والحساب الله أكبر الله أبان كويتي أفمن يعلم أن ما أنزل إليك من ربك الحق فمن هو أعمى سينيا tọ́mọ̀ ìpé tọ́nà ń sọ̀kalẹ̀ fún ọlátọ́dọ̀ ọlọ́run ti ṣe Kọ̀rán ìní òdodo sọ́ọ̀wà fi wé ẹ̀ntọ́jú afọ́jú èèyàn bí ọlọ́run sọ fún fa ìlànà aláta àmàlẹ̀ àbùsọ̀ ọlá ti ń tá àmàlẹ̀ kòló alẹ́dẹ̀ ní sódò ojú tá gbé sáyé yìí tá oju oju iná ojú mọ́jà gọ́tà ni lọ́wọ́ yìí ọlọ́run ní tó ń bá fọ́ ọ̀gbọ̀ngàn kọ́lọ́ pàtàkì ju ìyè èèyàn tó yé èèyàn bá ti fọ́ sí tọ́lọ́ ọkàn kojú mọ́jà gọ́tà làtọ́kàn bí ojú ẹni tí ọba ti mọ ọ̀rọ̀ ọlọ́run kọ́mọ ló gíláàsì rárá afọ́jú èèyàn ni nítorí ọmọ ni ọmọ ọlọ́run wí afọ́jú ọlọ́ni afàmọ́ ń yá lámọ̀ ànàmá òǹzílà ilé kàmí rọ̀bì kalẹ̀ àpò ṣe ẹ ìtọ́nà ọba sọ kalẹ̀ fún ọtí ṣe kùránì látọ̀dọ̀ olúwa rẹ olùtọ́jú rẹ ní òdodo àmà ṣíyọ́wà afọ́jú èèyàn tí ò sí إنما يتذكر أولو الألباب ẹ̀ma ni làákàyè tó ni ó lè gba ìdí tí ń dá ń sọ yìí alẹ́bí iná yóò fún nàbí àdìláàdì àwọn èèyàn yẹn kí ẹ gba ni ni a máa ń pè àdéhùn ọlọ́run àdéhùn ọlọ́run tó ń jẹ bá wà bẹ́ẹ̀ ẹjẹ́ ìwé mọ́jà láàlì ẹmọ́jà ráàmù aláàlì nìkan ni ẹjẹ́ tómi mímú bá wà bẹ́ẹ̀ ẹmú ṣùgbọ́n ẹmọ́mọ́ àráàmù ìbáàdà lẹ́bà lọ sílé ayé ẹmọ́jẹ nǹkan mi ò dín yín lọ lẹ́yìn ìbáàdà yẹn wà máa falasúlì jìnnà wà lè ní sáà ìlà àlìyà àbúdúrúurú ọlọ́ni kò sí nǹkan kan tí mo torí ẹ̀dọ́ mẹ́ẹ̀ẹ́dẹ́nìyàn àti àjẹ̀mú tó kún wọn máa tẹ̀mí ọlọ́run lọ ma orídù minimum mẹ́rìndín wà máa orídù àjòsí ìhun ìbéèrè lọ́wọ́ wọn tó ti ń jẹ́ kí múdà ẹ̀dọ́mọ títí ẹ̀dọ́mọ dáko ẹ̀mọ wá kú ìrírí rẹ̀ níbi ọlọ́run ọlọ́run sí bẹ́ẹ̀ ẹ dáko ẹ jẹ́ ìbádà àti ìmìlẹ̀ gbọ́dọ̀ máa ti lórí ilẹ̀ ọlọ́run dọ́là dì pẹ̀lú àtàwọn àlàyé ọlọ́run dọ́là dì bí ọ̀bá dáwà sí ara ẹ̀jọ̀ ọlọ́run bá sọ pé alladhina yufuna bi ahdillahi àwọn ọmọ mi ní olódó tí a nígbàgbọ́ sí Qur'an iná ẹ̀ làwọn tí a ń pè àdéhùn ọlọ́run àdéhùn wò làdéhùn ọlọ́run náà ní pé ẹlọ́ọ̀sìn nílé ayé ẹ̀sìn lọ́wọ́ gbogbo yòókù àyàwó abáni olówó lọ bọ́ọ̀ bá lówó lọ ọmọ sí bọ́ọ̀ bá ní ọmọ sí òní sọ́ọ́ di wá lọ́ba ọmọ bí olùgbẹ́lọ́dọ̀ ọlọ́ ó tún mọ sin lọ látara ọmọ tó bí àìbímọ oníjẹ́ di kèfèrí bíbímọ oníjẹ́ ọ̀rọ̀ di àwọn múmi òdodo alẹ́ yóò fún nàbí àdìlá àwọn yẹn àwọn náà làwọn tó pé wọ́n ń àdéhùn tó gbélé wọn lórí òun náà ní bẹ́ẹ̀ náà sì ni àdéhùn kí wọn bá ti fáwọn èèyàn kí wọn dáàpọ̀ ọlọ́run sí wọn ó pe alẹ́bí iná yóò fún nàbí àdéhùnlá àdéhùn kí wọn bá ti fáwọn èèyàn kí wọn fi wà láì sí kí wọn búra sí wọn ó pe fún wọn nítorí tọlọ́run yẹn ni wọn fi pé wọn dà yẹn kúrò nàdìmí sáábà àdéhùn tó wà láàrin àwọn àtìyàn méjì tí wọn ti dìlé mẹ́mú àwọn yẹn ó pe àwọn ẹni ọlọ́ni yẹn.

ẹ̀ńtọ́ ọ̀bá kan gan ẹ̀ jọ ní nǹkan kan sínú èyí ọmọ gbé mi ní ibi òkè nígbà tí yẹn gbé òkè mi ní ọ̀dìkáàdì mi náà lẹ́yìn nígbà tí yẹn gbé òkè tí yẹn ní kí ẹni kéèyàn wá òkèlè tọ́jà bí ẹ̀sẹ̀ tí wá ń gbé bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ mẹ̀lẹ́bí ọ̀rọ̀ àárẹ̀ àwọn ọmọ ẹ̀dẹ́ ọ̀rọ̀ ọmọ àárẹ̀ ìgbẹ́ náà ti dá kọlákọlá ní bí jíjẹ express kó sí ṣùgbọ́n ọ̀tọ̀ jẹ́ mú tọmọ sájẹ́ tọmọ bí ìbáàdà lọ́wọ́ sí ilé ayé àwọn àjàbá gbogbo yìí àjàbá yẹn mọ́jọ́ fún ọkú òdòdó tó ọ̀nà tọ́lọ ìwọ́ wá máa ti dáadáa bí ó ti ń ṣe lọ́wọ́ ti dáadáa sí kọ́wá kọ̀ọ̀kan lọ́dọ̀ lọ kọ́wá ń tọ́lọ̀ balẹ̀ yọ́dọ̀ tó tọ́lá ìfìyà ìwọ náà lọ́lọ́run yìnyín yìí nínú kọ̀ọ̀án ìpè wàlẹ́bí nẹ́yẹ̀sìlú na máa àmàrà aláhùn bí i ayẹ ọ̀bàwù àwọn ọmọ mi ní òdodo iná ni àwọn tó ṣe wípé ntọ́lọ̀ ní kí wọ́n pàápọ̀ kí wọ́n mọ̀jì ọjà òkú mọ̀lẹ́bí wọn pàápọ̀ wọ̀yá ṣáwọn rọ́bà wọn bẹ̀rù ọba tí ń ṣe ìtọ́jú wọn wọ́yá káàfù nàṣúrù ìṣirò àwọn kọ́mọ̀jà lálẹ́ àárín wa àtọ́lọ́n tó ti tò dáadáa fẹ́yẹnyẹ́ná lè lé àríwá àdèyàn amójúkò lọ́mọ sí ọlọ́run náà wà máa ọ̀tọ́nà yóò bí náà ọ̀nà kàníyẹn nínú ọ̀nà lè fi ọlá fi rinlẹ̀ yìí àní sẹ́ńbẹ àwọn ẹni ọlọ́run àwọn jẹ́ kí máa ń bẹ̀rù ìjọba ṣùgbọ́n tó ọba sọ yọ́ bàmẹ̀lẹ̀ jẹ́ tó ọba sọ yọ́ dàmẹ́lẹ̀ láàrin àwọn tó ń gbé àríwọ́n tó tẹ̀lẹ̀ ó gbèmì bí òkè ni ó gbèmì bí òkè ọ̀wá sílẹ̀ bọ́lọ́ ọlọ́ọ̀kọ́lọ́ ọwà jẹ́ nílẹ̀ ní gíga pẹ̀lú tó bá ti sọ báyìí ó jẹ́ pé àtúntò lè mọ́ tó rẹ̀ wò ọwà jẹ́ bí ẹgbẹ̀rẹ́ lọ́dọ̀ ẹ̀ ọlọ́ọ̀kọ́dà kọ́kọ́ mọ́ fọwọ́ àmọ́ tó rò ọmọ fún àmọ́ ṣe dára náà ti ṣe kọ́lọ̀ fún sàbójúkò fún wa dábàá ṣe tó sọ̀kùn pé kọ́lọ̀ fún bàrí bàdà fún wa o. ntaàtù mọ̀ pé ìṣirò tẹ́ bẹ nínú Qur'an ọlọ́run tó ń ṣe ìkìlọ̀ fáwọn èèyàn kan pé ìṣirò bú ni wọ́n sì dálì fi àmì àwọn tó ikú wọn jẹ́ pé ọlọ́run ò pé ànábì wọ́n sọ́nù lọ́wọ́ àdẹ́sọ́nù ọlọ́run tó ń mú sọ́rọ́ tó ráàyè áyà kejì dé ní ogún ṣe eighteen ọlọ́gbọ́n sọ pé lilladhina stajabu li rabbihimul husna والذين لم يستجيبوا له لو أن لهم ما في الأرض جميعا ومثله معه ومثله معه لافتدوا به أولئك لهم سوء الحساب ومأواهم جهنم وبئس المهاد قال الذين استجابوا لربهم الحسنى àwọn tí wọ́n jẹ́ bíbọ́ ọlọ́run tí wọ́n gba bàbá ọlọ́run ọ̀nà ní àjẹ́nà ni wọ́n máa jẹ́ ti wọ́n alìkúsúná ọjẹ́ ààbò fún asad asad náà ní dọ́dà rẹ̀ àjẹ́nà lọ́nà ọba àlejọ́lá lóròyìn pẹ̀lú alìkúsúná nítọ́ dáa gan-an ní orí lálìkìyàmà onáà ní àjẹ́nà ni wọ́n máa jẹ́ ti wọ́n wàlẹ́dínà lámúyẹ sẹ́jì ibú láhú ṣùgbọ́n àwọn èèyàn tí wọ́n jẹ́ pé ọlọ́run ọlọ́run pé wọ́n wọ́n dáhùn bẹ́ẹ̀ pé ń lá ṣùgbọ́n wọ́n máa ń rọrùn lóní. láwọ àdínà làwọn máa ń fẹ́lẹ̀ àrùjìjẹ́ ní àní tọ́ba ti pé tòmátò gbogbo orílẹ̀ tí wọ́n ní màálù gbogbo orílẹ̀ tí wọ́n ní wà mísílà ohun máa hú tọ́nà tó wá ṣe dọ́gbù rẹ̀ tó tó ṣe fún wọn tó bá ṣe yí pé wọ́n ní wọ́n kó wá ń jọ ìyá mà tí wọ́n lè múrí bọ́ kó bìyà wọ́n ti bá gbogbo ilẹ̀ والذين لم يستجيبوا له لو أن لهم ما في الأرض جميعا ومثله معه لافتدوا به àwọn tí wọ́n jẹ́ pé ọlọ́run tó bá ipé gbogbo tí ń bẹ́ńlẹ̀ pátápátá ọjẹ́ nínú fún wọn àti àtòjúwò ewu ẹ̀kan sí fún ọba pẹ́tí ní fún yàádọ́ ìlàjì àmọ̀ ìyá ilé ààrẹ́jà wọn sọ̀rọ̀ ẹgbà ẹmọ fúnra ní olè lọ́wọ́ lé ní lọ́gbẹ̀ẹ́ ẹgbẹ́ owó pẹ̀lú ẹgbẹ́ tó gbé bá ń wà ní ìrètí mẹ́ kí wọ́n tó wá àjẹ́ àwọn ọlọ́ni àwọn yẹn ni aburú ibi tí wọ́n tẹ̀rí sí oná àdínámà àdínámà burú ní déyàn wọn tẹ̀rí sí ọ̀nà kan nìyẹn tọ́nà bá lè pé láti sọ fún akpé táàbù ń bẹ́ o àwọn tí ó jẹ́ pé ọba tẹ̀bá fún ọ̀rọ̀ wọn ọlọ́run ìṣirò wọn aburú ni ó jà sí wọn lálẹ́ ìyá wọn ìṣirò kan ló burú o ṣùgbọ́n tí ó ìṣirò yọ wọn. àyè mí ọlọ́run tó ń bú àwọn mọ̀kàdìdìbí náà lẹ́lẹ́ ìta ọlọ́run bú àwọn tí ń ti ọjọ́ ọ̀sí o ìṣirò yẹn wọ́n ń pè rọ́ ọlọ́run sọ̀rọ̀ nínú fúlọ́ọ̀kì nọ́bà áyà twenty one dé thirty ọlọ́run bá dé kílá fẹ́ gbé iná jáhánà màkà láti nílé fọ́dà lè sọ ìnàmọ́ àbá láàbì ìnàfíà àkọ́bá. لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا الله أكبر من جدنا جاهوا ọlọ́ni iná jahannama dájábí iná jahannama káàdá ti fi sọ́ọ̀dá ó wà bí tó dúgọ́ sí tí ó rẹ̀ kí àwọn káàkiri lè tọ́ ọ̀ọ̀sí iná àbá ó rẹ̀ kí àwọn tọ́ọ̀gì àwọn tí ó ti kọjá látọ́ lọ́n máa bá tí ó jẹ́ ìṣẹ́rí kí wọ́n kàn máa lu ọdún lọ rẹpẹtẹ rẹpẹtẹ sí ìṣòro ọlọ́sànú wa láyà tó kú náà fi ha bàrí dáhùn wà láàṣàrà ọba nínú náà nínú náà jáàdì náà o ní rí nǹkan tuntun kan tí wọ́n fi rẹ̀ gbẹ́ ìta ògbò náà mọ́ wọn pẹ̀lú náà ìgbé ìgbà tútù rẹ̀ kó tẹ̀ sí omi bí ọ̀tá bá náírà ẹ̀dá kan kò ọlọ́run sẹ́bàrà ńgbà àgbàjọba fún adébáwọ̀ tẹ́yẹnyẹ lọ́tún àìsàn àwọn ọlọ́tún fi àwọn èrò àjẹ́nà tó fún sí ẹ̀rí wọn ọdún gbàgbé díẹ̀ ní àwọn ta ṣe ẹ̀dẹ́ omi díẹ̀ ẹ̀dá tó àwọn tó dàbí ọ̀tẹ́ tó àwọn tó bá dára àwọn gan yóò ṣiṣẹ́ yóò ní yóò ṣe. ọlọ́ni yáyà tó kú náà bí ìhà bá rí dàrú wàlá aṣáró bá wọn ò ní tọ́sí tutù kan wò pátẹ́kù kan fẹ́ sí wọn tó tutù wálé aṣàrọ̀ ọba nǹkan mímu tí ọ̀rẹ́ wọn tó ń gbẹ kò ní sí fún wọn ṣùgbọ́n o ilà àmì máa ń wágà pàtó omi gbóná wọn tó máa gbé fún wọn mu nínú náà wágà pàtó àti ètùtù àbọ̀lúwẹ̀jẹ̀ ètùtù ọ̀wọ̀ jáde lára àwọn ọmọ náà wọ́n tún máa pọ̀ fáìlì ìjàmbá láti ọ̀tún ọ̀rọ̀ fún wọn. wọ́n wà tún á gbà wọ́n tún mú kàmá yìí tó bẹ́yà ó ti ẹ̀fún dín òǹgbẹ́kùn máa bá tún fún wa ló tún fún wa láfún ẹ̀. kó o sì nílé má gbà pé wọ́n mọ̀ tàbí èlé gbà ọlọ́run tí ọjà ó fún wa ẹ̀yà ẹgbẹ́ wa ẹgbẹ́ wa ẹja mú ó fún wa ó fún òkun wọ́n mọ̀ bá jù ọlọ́dà kò sáré wa. bí àwọn tẹ́tẹ́ ó fún ọ fún àgbẹ̀ ọjẹ tí èdè olùsìn hàn yóò fi mọ̀ ọ́n pa ó fún òkun wa lẹ́nu. ọlọ́run níjà sáà àwòrán ìfowópamọ́ ẹ̀sán táa fẹ́ fún wọn ó ṣe dé ìtàkùn náà ṣe ni sọ́ọ̀rẹ́ kí èèyàn gbà pé ẹnìkan bẹ tó jẹ́ ẹlẹ́dàá yàtọ̀ sọ́lọ́ kò bá láàfẹ́ ẹ̀rù wọ́n á tún wá forí kalẹ̀ fún nǹkan kankan lẹ́yìn ọlọ́run ọlọ́run dáàbò bò ọ́ ewu oríṣiríṣi ewu tí wọ́n tẹ̀lé sọ́mọ kéékèèké ọlọ́run ti pè fúfú ọ́ àwọn kan ní àìsẹ́ ó sì mú pléèdì gbòjúmọ́ ó sì mú pléèdì gọmọgẹ́gẹ́ ọmọ ọdún tó tún lè nígbà tí kò tún lẹ́ra sílẹ̀ ìdíje lọ́wọ́ ẹ̀jẹ̀ ti yọ alẹ́ òkè lórí ọlọ́run ìkánú ṣe sí ewu tó ń tún fò kọjá ní gbèsè ayé ẹ̀ lọ́nà àìmọye lára náà ìdíje ẹlòmí ti mú sáájá sọ bí ó ti gbógun náà ló mú tó ju ẹnu làwọn àti abẹ́rẹ́ nìkan là. lórí dìrí dìrí dìrí dìrí dìrí tọ́jà ìjẹ́ ikú tí ìrìn ìgbà kọjá tó lè mẹ́rin lọ tí òwà mẹ́rin lọ ọwá nílà káìsàn ọwá ní ìwọ́lọ́ yẹ kó tó ọ̀rọ̀ ara rẹ̀ ọwá ní kékeré kékeré ọkùnrin kò tó ìkànnì ọ̀rọ̀ wájú alọ́sọ̀rọ̀ lọ́lọ́sọ̀kì jẹ́ lọ́lọ́ wákàtí lọ́wọ́ lórí oúnjẹ lọ́lọ́wọ́ gbogbo ẹ̀ nítorí pé gbogbo ẹ̀ náà wà lórí ìdíje ọlọ́run gbádùn náà bá sí ìfẹ́ ìtẹ̀kan kó sí ọ ọwọ́ àrùkọ ọmọ ẹ̀ gbọ́n nígbà tí ọlọ́pàá fẹ́ kí kankan sí ọ nígbà tó ò sí gbogbo nǹkan ọ̀sán abẹ́ náà yóò dé kò lè abúlé kankan ọ tọ́lọ́mbà ti ká dàrẹ́ ìlẹ̀ lórí kò ọ tọ́lọ́mbà ti ní ìfẹ́ ọ̀lọ́wọ́ kò sì lè ààrẹ ti gbẹ lọ́kàn gbúra wọn lọ ọkàn rẹ̀ lọ lé ààrẹ ló kó lọ àlejò ẹni náà wọn ò ní rí nǹkan tuntun wọn ò ní rí nǹkan mímu wọn ní tútù kankan àyàfi omi gbóná àti àwọn oníwẹ̀jẹ̀ ìtútù. àwọn ìfà kọ́ ibi tọrọ wà yẹn ẹ̀sán yẹn ó ti dé ibi ìjẹun ẹni wá sílẹ̀ ní yìí kásẹ̀ pé ó dàgbà ó bàlágà ọdún mẹ́ẹ̀ẹ́dógún lápèjúwe lẹ́yìn ìgbà náà ó sì lọ́gọ́rùn-ún ọdún láyé ọjọ́ wa ọ̀ràn fifteen gbogbo ọdún mẹ́rin ọgọ́rùn-ún ọdún náà lè ṣe lọ́wọ́ kásẹ̀ pẹ́sẹ̀ níbi gbogbo ẹ̀sẹ̀ ẹ̀tọ́ bá ti á lọ́wọ́ ọ̀ràn fifteen yà sínú náà tí ọ̀wá ẹni tí ó kú lórí ìṣèkè ìlérí sọ́nà àbí lórí ẹ̀ṣẹ̀ sọ́nà ń jẹ lẹ́yà rẹ̀ kò fún wọn dájú òfin lọ́jà wọn lẹ́nu bọ́lá ń bá fún láǹfààní kó lo ẹgbẹ̀rún àìmọye lórí ayé ọmọ sí ìlú so àníyàn títí ìṣó lọ́nà wa ti sán lẹ́sà tó náà máa wà nínú lọ́lọ́kàn rẹ̀ kéde tó fi jẹ́jà sá àwọn òwe bá kọ́ ẹ̀sẹ̀ tó ṣe déédéé iṣẹ́ wọn náà ní torí pé mọ́mìnì náà òun náà fẹ́ máa sílọ̀ lọ́ní ọfẹ́ máa túnú lọ́ní ọfẹ́ máa yọ zàká lọ́ní ọfẹ́ máa gbàwẹ̀ lọ́ní tó bá ti dé bá láyé kẹ́ńtà àwọn àgbàlagbà ń gbòkó wọ́n rà tún yí à tó bá gbàwẹ̀ gbalẹ̀ ní ìjọba wọn lọ lọ́wọ́ <laughs> tó ní ìbàlẹ̀ gbàwẹ̀ láti bá náà wọ́n lè gbàwẹ̀ lọ́wọ́ tí tó yọ lọ. tùtù kí wọ́n ti dé àgbẹ̀ wọ́n fẹ́ máa gbà á lọ ní ikú lọ́jà wọn ikú lọ́jà wọn mú mi nìyẹn lọ́lọ́run wá ti jẹ́ pé tiẹ̀ náà káàlì di iná bí ìhà abada onú ọmọ bẹ́ẹ̀ náà jẹ́ náà lọ láíláí ni torí bá nìyẹn ń bẹ ó fi ọmọdé lọ. ọlọ́ni iná ń kánú láàyè ìlú náà ìbáàbá àwọn káfíìrì nì ó lè pé wọ́n ń ṣe àìdánlé ayé àtàwọn ọ̀daràn èèyàn àwọn ẹlẹ́ṣẹ̀ káànú láàyè ìlú náà ìbáàbá wọn ṣàgbéèlé ikú ìṣirò tẹ́tẹ̀kan bẹ́ẹ̀ àwọn

iná yẹn tẹ̀ dé kò sí kò sí lẹ́lẹ̀ wà ó owó tó yẹ kí a fi ṣe wúlò fún àwùjọ àwọn ti kó ná wọ́n ti kó ta wọn wọn lẹ́ wọ́n ti kó kalẹ̀ nígbà bá ní bílíọ̀nù ní tírílíọ̀nù ò ìdí ó yẹ kí ni ọmọ ti tẹ́ wọn báyìí <laughs> nígbà one ọmọ yìí one one million wọ́n one billion <laughs> one million na one million lọ́dẹ̀ ti one million eh, one million million na one thousand bọ̀ àbẹ́ẹ̀bẹ̀ sorry one million na one thousand lọ́dẹ̀ eh, eh, one million na one thousand lọ́dẹ̀ ti one million ẹyọ kan tí a bá dínú ìgbésí ayé rẹ̀ tí bá ní one million lójoojúmọ́ lójoojúmọ́ ọdún mẹ́ta láàrin ọdún mẹ́ta látòrí one thousand

àti mẹ́ ìjọba nílò rẹ̀ ẹgbẹ́ wá mílíọ̀nù náà lójoojúmọ́ kò sì ná púpọ̀ bí tírí yíyá títà ní òtítọ́ lè lọ títò ní òtítọ́ títọ̀ lálọ́ wá mílíọ̀nù kẹ́yìn wá sọ pé forty eight bílíọ̀nù ní forty seven bílíọ̀nù ní ẹgbẹ́ one tírílíọ̀nù ní ẹgbẹ́ mọ̀ní. lọ́rọ̀ kọ́sà ni wa ọ́ lọ́rọ̀ kọ́sà ni wa ọ́ tó wá yí ìlú wa padà sí dáadáa ọ́ ìtọ́jà ìtòkù díẹ̀ káàdùn kọ́ lọ́mú wá sí àtúnṣe rẹ̀ pé pé sí ìwọ̀ kéde òsì kíkẹ́ kan owó mẹ́lò mi ní àwùjọ ẹ̀yẹ ní ògbé à ìrọ̀lẹ́ ń pa lórí ìwúṣẹ́ wò ní sí ẹlọ́wọ́ pẹ̀lú ti díẹ̀ ẹ̀ tó wọn wàhálà tó ń ṣe kóhùn tó gba two thousand three thousand lóòjọ́ ìjọ tó wá fẹ́ lọ wá ti fẹ́ jẹ five thousand lójúmọ́ ìfẹ́ máa yíwọ́ lórí ọ̀fẹ́ máa jẹ́ jọ́nà lójú pọ̀ inú àwọn sọ̀rọ̀ wá bí ọ̀rẹ́ tí ẹ̀rọ àgbàgbọ́ yóò gbọ́ sàlùwà lẹ́nìkan ẹ̀ẹ́dọ́ sọ fún mi ó ní àkọ́ mi ẹ̀jọ̀ tẹ̀ ẹ̀ka wá mílíọ̀nù àwọn ọ̀nkà kódà ọ̀nkà two mílíọ̀nù ọ̀nkà three mílíọ̀nù ah ló oúnjẹ olóṣèlú kan wá gbé tọ́wá gbé twenty five million fóònù ó lóun ti bẹ ìyàwó rẹ̀ ní káàkiri tó ń ti kàgbà tó ń bẹ adolówó náà twenty five million rẹ̀ ní káàkiri olóhùn ti sí wa olóhùn lé wa kọ́ ẹ olùkọ́ bá ayé òun yàrá pé nǹkan ti òun àwọn àtúntò jẹ́ ọkọ ẹ̀yẹ́ tó ta kò ẹ̀wà lọ sí báńkì gbàdọ̀ kẹ̀kẹ́ kó pamọ́ lẹ́ kẹ́ẹ̀mí síbi díẹ̀ ẹlẹ́wọ̀n sàánú wa áà nǹkan bẹ́ẹ̀ lálẹ́ kìí àmọ́ ọlọ́ni ìnáhùn káàdùn láàyè ìdúnà ìtàbà àwọn èèyàn wọ̀nyí wò jẹ́ ẹ̀ta gbé pé ìṣirò ń bọ̀ lálẹ́ kìí wàkàndàbù bí ayé àtìnà kí ń dábà ọ̀rọ̀ àwọn ọlọ́ta tí wọ́n ń tẹ́jú wọn wọ́n pè ló wọ́n pè rán gbogbo àmì yẹn lè rí ilé ayé náà lórí kọ́nà ọba ń bẹ àtòyí òwú ni máa ní ìyàwó mi dì í nì mi alágbára ni àtòyí òwú ńjọ àti ńjọ àjọ àti ìlé ńjọ ẹ̀sán gbogbo ẹ̀mí ẹ̀pẹ̀ rán wọn ọ̀ká sí wàkúńlá ṣẹ́yìn àṣọ ìnà òkìtà bá ọlọ́ni gbogbo nǹkan pátápátá láti tí rẹ̀ láti yékéyéké láti tán fàbí òkú ẹyà máa lọ tọ́yà ọlọ́run bá wò kọ́ jẹ ìyá sàn-sàn kọjá àtọ́wò gbọ́dọ̀ kù wọ́n lẹ́fẹ̀ dákù nìyẹn fàbí òkú ẹlọ tọ́yà ọlọ́run wò fàlànà sí ìdàkùn ìlà àdáàbá a ní sàlékún tí nìkan fún yà sí ọ̀tún ọgbọ́n tó bẹ̀rẹ̀ ládùn sí ọlọ́dà kan wọ́n ti ti wá yá o ìṣirò wa wọ́n ti ní tí ó lè ìṣirò wọn wọn náà ní kí ọlọ́ọ̀bá àdìpẹ́lá ó ti ká sí o ọ̀la àti tóbi ọlọ́run tó láàrin ọ̀la náà. اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا واصرف عنا شر ما قضيت فإنك تقضي بالحق ولا يقضى عليك إنه لا يذل من واليت ولا يعز من عاديت تباركت ربنا وتعاليت لك الحمد على ما قضيت ولك الشكر على ما أوليت نستغفرك اللهم ربنا من جميع الذنوب والخطايا ونتوب إليك اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما اللهم اجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب همومنا وغمومنا اللهم علمنا منه ما جهلنا وذكرنا منه ما نسينا إنك أنت السميع العليم ربنا أعنا ولا تعن علينا وانصرنا ولا تنصر علينا وامكر لنا ولا تمكر علينا واهدنا ويسر الهدى إلينا وانصرنا على من بغى علينا ربنا اجعلنا لك شكارين لك ذكاين لك رهابين لك مطواعين إليك مخبتين أواهين منيبين ربنا تقبل توبتنا واغسل حوبتنا واجب دعوتنا وثبت حجتنا واهد قلوبنا وسدد ألسنتنا واسلل سخائم قلوبنا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا